Welcome to Ogbaski TV channel. Ogbaski TV channel is all about the everyday event in our society, both within Africa and Africans in diaspora. The world is full of ups and downs, but this channel brings out the best to heal depression and frustration. Please like, comment, and subscribe to our channel. Do not forget to press the notification bell to receive fresh and new videos as they drop on a daily basis. Bye. ngodi genesis global ìdọ̀dọ̀ ìyá àbúbù àwọn location mi ni mò ń sọ fún yín yẹn mo máa go around. round a máa dé ìbàdàn ṣé ti yín ò dì mò ń lọ ìbàdàn mò ń lọ jẹ party yas this is a where freedom of movement here kò anybody tó lè ṣe kíni tó lè halẹ̀ mọ́ anybody ìgbà tó rí wọn fẹ́ dá ọ̀rọ̀ tó wọn fẹ́ ṣeré wọn tilẹ̀. I had fun today oúnjẹ yẹn dùn ah the food is so sweet Gele Fọlá in fact ó ó ó lagbara. and she's so beautiful she's so beautiful she's so beautiful um we're still gonna go to Fola's house we're going to go to SK's house um we're we're à ń gbádùn ara wa káàkiri ni Adema dẹ̀ ṣe kí um adema a máa a máa a máa a máa mo látẹ̀ni lọ báyìí sìn a lè máa fi ilé ayé tó ń tà ń jẹ àti ibi tá a wà a máa máa fi hàn yín hmm? ṣé ó yẹ yín a mú ibi tá a lọ tá à ń jẹ gbogbo tá à ń jẹ a máa fi hàn yín ẹ fi easy ló dẹ kú báyìí sìn don't be scared of this country pé ẹ ẹ kinní kan wọ́n ti ní kán má wà ìwọ tó bá fẹ́ wá sí kolo ò ní wá o ìwọ tó fẹ́ wá sí kolo ò ní wá o. ẹ ṣe. SK ẹ ṣé ò ní sọ̀rọ̀ ni. ọ̀sẹ̀ bèbí. Ah ah, ti rí bèbí má jẹ má kó bá mi n bolo hòtẹ́ẹ̀lì yín hòtẹ́ẹ̀lì tí wọ́n dà. hòtẹ́ẹ̀lì tí wọ́n wà ní the other side wọ́n sáré jẹun. ẹ ṣé wọ́n ti bá wa gbóúnjẹ báyìí. wọ́n gbóúnjẹ bọ̀ lọ. SK kí wọn kí wọn wọ́n kí ẹ̀. <laughs> ẹ kalẹ́ o. ẹ jẹ́ kọ́ mọ̀ pa ọ̀sẹ̀ wà ń bí o. ẹ kalẹ́ o ó ti zẹ ó ti zẹ my nigga yo my nigga fo yo my, yo nigga yo what's up g what's up yo what's up yo ah party yẹn party yẹn gba skile ni o. what's up what's up people i greet you i greet you why you laughing man stop laughing this is how you don lie man come on grab it you don get it forget about it man. worry if you don't get it wọ́n ní forget about it you know. Àbújá náà pé bí o èmi ò mọ ń bọ̀ láti ah ọlọ́mọ ìtukùtù mi gan ti pọ̀ ṣe iṣẹ́ ìkọlẹ̀ ẹ̀kọ́ sọnù bathroom lẹ́ẹ̀kan pé èkó làwọn ọ̀nà ayé wà lẹ́kọ̀ọ́ ẹ àwọn kan and sister Joko Tade may God bless you I love you so much you are such a wonderful person thank you for coming. Thank you, thank you, thank you. God bless you. God bless you. You're wonderful. We love you at Odo Nation. Sister Jokotade is so beautiful. She's flawless. Like beautiful. Beautiful, beautiful. She came all the way, you know, to to attend our party. Although I've not been seeing everything that's going on online, Me ò wo about one bá wà Naija yìí, Joko, lè jókòó kó máa possible. Kò lè possible, àbí? yàn ó lè jókòó kó máa wọ ṣe mi mi kò àníkò tiẹ̀ ayé ṣó tiẹ̀ yọ ayé ṣó yọ nílùú yìí so mi mọ̀ i don't know what's going on really they said something about some voice not kò kàn mí anything that's happening on no mo fẹ́ lo net mi ná anything that's happening you know the next one. want ṣé lè ní kí n dé ni ẹ bá ó yẹ bá mi dé ẹ bá mi dé. Sister Mokpe is just treating me like a baby. Like, okay, put it on me. Thank you. Thank you. You know? Àlùjọ club there? wà ń sálẹ̀ Club we bad gan. Ah. check out lọ club Okay. Oh, yeah ẹni kan fún wa ní gbogbo everything tó bá wà ẹjọ wáìnì yẹn ń ká kọ ṣáyó ná ká yó gidi a máa yó a máa gbádùn ara wa lókàn wa. You know, Sister Joko is lovely. She she has a beautiful skin. She has a very beautiful skin, you know. You know. Mi lè miss Naija ní December anymore. Mo sorry gan, kò le possible every december báyìí kó ìlà ń bọ̀ ọlọ́ ah ó ti dùn jù ó ti dùn jù and you know people are so lovely wọ́n wà wọ́n wà frustrated máa sọ fún wa pé káwọn máa wà naija i'm a british citizen and a nigerian citizen for god's sake i have dual nationality mi ò ṣe ní wá naija àbí wọ́n ya wèrè ni mi ò ṣe ní wá sẹ́kọ̀ọ́ anywhere i feel like going i can go to me mad or something. Mm? ẹ wo àwa fẹ́ lọ jẹun nìyẹn o mọ́mí Bùnmi Adams thank you so much God bless you ma thank you and to all of you that contributed towards this party thank you gbogbo yín pátápátápátápátápátápátápátápátá gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín thank you so very much tó bá di ọ̀la um, màá tún wá ṣe proper show fún yín of course i'm telling you Pinky Pius it's very difficult to watch to watch show and to my mommy Esobod, eh, may God bless you, ma. Iyawa. I really appreciate you, mama. Thank you. Anyway, she knew my movement. Mama knew my mov movement. The day I arrived, I told her, you know, before coming, I told her, so she knew. Um, she knew that I was coming to Nigeria. And she knew when I arrived there. Mama could send the video, see, so I will run, I will run out, I will run kí wọn má dẹrù okó ńlá ba irú àwa àwọn ò kí ni àrùn yín àtọ láti bí ti bẹ àrùn yín rárá thank you very much everybody thank you thank you thank you may God bless you um, I appreciate you I will not be watching any show mi ò ráyè ṣe òwèrè kí ló kàn mí so tẹ bá ti jà tẹ nara yín tán ẹ jẹ́ á mọ̀ ẹ fẹ́ fún wa ní ṣù ẹ fún wa ní ṣù ah daddy wa I just saw your comments good evening sir our God daddy God bless you sir. God bless you sir àwa ti wà lẹ́kọ̀ọ́ nìyẹn o hmm, à ń jayé èkó lọ ẹ jẹ́ ń lọ jẹun ká wá sùn àá hmm, máa fi fídíò hàn yín tó bá necessary thank you very much tó bá di ọ̀la I'll come and have a proper show tí màá ti ṣe thank you message mi for now I'm so tired mo fẹ́ sùn ẹ jẹ́ ká lọ jẹun good night God bless you. Bye bye. Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.